Start your journey into film and television today at Rare Edge Film and Arts Academy. With hands-on training from industry professionals, you can learn digital media design, 3D animation and VFX, film masterclass, entrepreneurship, integrated filmmaking, digital video production, film business and acting for film. We offer 3-month certificate, 6 months diploma certificate and 1-year diploma. Take advantage access industry experts, and our professional facilities. You can register now at www.referacademy.org. For more information, you can call 081 066 85100. Rare Edge Human Art Academy. Explore your talent. fulfill your dreams. Kosoloko, loko. àìsílé olóńgì ni ilé di ilé èkúté yìí ṣebí wọn ní bọ́lọ́jẹ́ ọba kú oríta ò léwu koríko òun ayé ṣòro ẹni àníkókínì lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́ àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni ló tún ń gbà ní. ẹni ẹni kó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá ọlọ́wọ́ àfojú fẹ́ mi ọ́. Kò sólókò lóko. Kò sólókò dóko. Kò sólókò. ẹ ǹlẹ́ o ẹ káre ẹ kú ọmọ ṣe ẹ ṣe rí tìde wọ̀tẹ́ ẹ rí mú wá òun ìṣẹ̀lẹ̀ ṣe ẹ kú ọmọ ṣe ẹ ní báyìí a wá bẹ̀rẹ̀ ètùtù náà ní pẹrẹwu àmọ́ ó tún kù kankan o ẹ bá mi wá àdán òyẹ. bẹ́ẹ̀ ni. o oh, oh, bat ibo lati ti fẹ́ rí. a máa wá a máa wá rí tó bá ti jẹ́ pé ẹ wà rí kò burú àmọ́ tẹ bá ti wá mọ̀ pé ẹ lè rí ẹ lè fowó rọ́pò ẹ o. ṣé owó yẹn ló máa dà bẹ́ẹ̀ ni mo fara mọ́ yẹn àmọ́ bí èlò làwọn ń sọ̀rọ̀ pa. bàbá hmm, fẹ́ rí àdán òyẹ̀ mú owó tá a san fáwọn ọlọ́dẹ àtàwọn alápàtà tí. bàbá bí èlò bí èlò bí ẹ fẹ́ ọlọ́dẹ àtàlápàtà bí èlò. Hmm, tá a bíi ẹgbẹgbẹ̀rún lọ́nà igba. ẹgbẹgbẹ̀rún lọ́nà igba. bẹ́ẹ̀ at how much? èló nìyẹn. two hundred thousand. ẹ eh, kí lè fẹ́ fi two hundred thousand. títọ́ two hundred thousand fún àdán kò burú a máa mú èèyàn wá kàn yín. bọ̀rọ̀ kìíní Bíóyè ṣé o fẹ́ mú Emeka wọnú ọkọ̀ tó bá fẹ́ mú ọ̀daràn bíi Emeka <laughs> o lè dá ṣe o ok wọnú ọkọ̀ mo fẹ́ mú ẹ débì kan wọlé. ibi tí wọ́n wà nìyẹn mo ti ń tẹ̀lé wọn for some time now jẹ́ ká lọ. nǹkan tí mo rò pé kò níyá òun lọ yá yìí. Ah. <laughs> kò tọpẹ́. Hmm. Ah, ó tọpẹ́ ó jọpẹ́ lọ in fact ẹ mọ nǹkan tẹ́ ṣe fáwọn ọmọ ìṣá I can really do a lot for these kids. Then do it and stop talking. mo ti gbọ́ o èmi ṣáà ń bọ̀ wá dúpẹ́. <laughs> ẹ̀yin ti bá ráyè. ẹ máa ráyè ni o ẹ máa wáyè fún mi in fact ẹ̀yin mọ̀ pé tí wọn bá ṣe nǹkan tàwa dúpẹ́ kábà lè rí. kẹ́ ẹ lè rí mi ìgbà mi <laughs> ó ti yé mi <laughs> ìyẹn náà dá. exactly ìyẹn náà nice. alright ó ṣe gan. ó dàbọ̀. thank you lulu. <laughs> báwo ni ah kí ló ṣe what happened. i'm confused. why are you confused? kí ló yẹ tó wà confused now. hello. ó dàbí pé ó mọ̀ à ń bọ̀. Oh, okay, okay. All right. ẹ má bínú pé mò ń dá ọtí ní tẹ́lẹ̀ sá. kì í ṣe fọ́ọ̀tì ẹ. ẹ ṣe gan ni bọ̀ nísìnyí tá a ti pa kan nínú àwọn èèyàn ẹ fi nǹkan Mama sá kiri ni because ó máa mọ̀ pé à ń tèlò. bí ó yẹ àwa náà màmá sá tẹ̀lé. okay mm, yes. Ah. ẹ jẹ́ ká máa lọ síbi iṣẹ́. ẹ jẹ́ ká máa lọ síbi iṣẹ́. all right sir. o sọ fún mi pé a máa meet one of our boys ẹ. Eh. Ah, okay, okay, okay. you know that eh, àwọn dókítà náà ti sọ fún wa wípé ọ̀nà òsínbẹ̀ even if we want to do any other thing so àti ẹ̀ lè sọ pé a fẹ́ ṣe gbogbo yẹn o ò gẹ̀ẹ́tẹ̀. mi ò lè bí ọmọ tí ò ní bàbá. no don't talk like that àtẹ̀mí àti ẹ̀ lájọ máa ṣe bàbá àtìyá fọmọ yẹn ọmọ yẹn gan ò ní mọ̀ pé bàbá òun ò sí láyé i'm here. I, I, see I know it is not easy but nǹkan tí mò ń try láti sọ ni wípé àṣà nítorí wípé òwò ò ní ìdí ọmọ ká wá go against the doctor's advice kò ní work bẹ́ẹ̀ náà wọ́n ní kò má ṣẹ́yún tó bá ṣẹ́yún ó túmọ̀ sí pé ewu wà ń bẹ̀ so it means that you, you should not do it and besides that see èmi bẹ́ẹ̀ mi ṣe wà I love children I love I love children I want more so mi ò lè sọ fún ẹ wípé kò lọ ṣẹ́yún ṣó wá rí pé àtẹ̀gbẹ́ kìíní àtẹ̀gbẹ́ kejì ń sìn yìnyín lẹ́yìn pé kò bí ọmọ yẹn báyìí you are not alone. I am here with you. Surely, as long as there's this breath of life in me, though dẹ̀ ṣe ń control ìgbésí ayé mi, don't worry, I am here with you. Àjọ máa rin gbogbo ìrìn àjò yẹn ni, àjọ máa tó ọmọ yẹn ni, ó dẹ̀ máa, ó máa, Ọlọ́run á ṣe lọ́mọ rere. You don't worry about anything. Gbogbo nǹkan tá a máa fi tọ́mọ wà nílẹ̀ Why are you worried? Alright, just calm down, okay? Ètò ìdálọ́lọ́ máa ṣe. Ètò ìdálọ́lọ́ máa ṣe. Alright. to ogun rí abẹ́rú gọ̀ǹgọ̀ àṣà àpé ọ̀jẹ́ iná nu ọmọ rárá bẹ́ẹ̀yẹn bá gbámú yóò jó lọ́wọ́ bẹ́ẹ̀ rin bá ọrùn rẹ̀ ọwọ́ tó sẹ́sẹ́ mú kàkà kó awòdì ọ̀rà awolé ńlẹ̀ mú ẹ̀yin lẹ̀ mú náà ẹ̀yin lẹ̀ mú lónìí wọ́n ní kò sí àgbẹ̀ kan tó jẹ́ fi ọkọ́ jì sá òru ilẹ̀ abẹ̀dẹ̀ òun làgbẹ̀ fọkọ́ jì sá ẹ kọ́ jẹ́ bí iná kọ́ bí òrùn kọ́ jẹ́ bí iná kọ́ bí òrùn bẹ́ẹ̀ ni kò rí ọ̀yà ń gbà. ẹni gbà lọ́wọ́ mi. lẹ́ni kòkòkò sì iná agbamú ajóná. Ah, ah. kì í ṣe bíi tiẹ̀ kì í ṣe bíi tiẹ̀ ọmọ inú ọgbà ni wọ́ ó di dandan kọ́ gbà ọ́ gbà ọ́ gbà lọ́wọ́ mi. mm ọwọ́ àlàáfíà la gbarú nǹkan báyìí. àlàáfíà oh left hand. Mhm. òun nu bọ́ ọ bá ti fi lè ráyè pẹ́rẹ́ tó o fi sínú oúnjẹ fún tàbí inú ọtí ńlọ́ba tán. Eh. bẹ́ẹ̀ ni. Eh, àmọ́ bàbá hope he won't die. Eh, oh, ṣé kò ṣe pé ó máa kú. Ah, ah. ikú bíi ti bó o àjọsọ̀rọ̀ kú èmi rẹ̀. mo ní ìbéèrè ni o. kábíyèsí ọkàn ṣìṣe ni. Uh, uh, ìwọ bá fi ráyè tiẹ̀. ta ló ń pè mí not this time. Ah, irọ́ ni ẹni àtòrí ẹ̀wà náà ló ń pè yìí. gbé gbé bá wọn fẹ́ wí. ẹ ló kábíyèsí ó dà all right Okay, màá kọ́ yín lára. kábíyèsí o. kí ló ṣẹlẹ̀. lálejò ni. àlejò. bẹ́ẹ̀ni. tani. ìyálóde ló ń béèrè yín bàbá. kíkọ wọlé. tó lẹ́rọ ẹ̀ṣọ́ kábíyèsí o. ìyálóde ọ̀dìdínlẹ̀ ọ̀dìdínlẹ̀. àtọ̀ kárọ̀ olè kádé ó pẹ́ o. ẹ ra tó. Oh. wọn lè bẹ̀rẹ̀ mi. bẹ́ẹ̀ ni olúwa mi. kí ló ṣẹlẹ̀. nípa ọ̀rọ̀ ọmọ tí mo. ẹ wo ìyálóde kò sọ̀rọ̀ kankan ẹ wá máa lọ. rárá ọmọ tí mo ní ká. Bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ nípa fíìmù àti eré àgbéléwò lónìí ní Rare Edge Film and Art Academy lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Wá kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe ń lo ìmọ̀ ìgbàlódé tòde òní nípa bí a ṣe ń gbé sinimá jáde lóríṣiríṣi lọ́nà ìgbàlódé tòde òní ọ̀nà tí a lè gbà sọdúnwó àti bí a ṣe lè sọ di ọrọ̀ ajé pẹ̀lú ẹ̀kọ́ ìmọ̀ nípa eré orí ìtàgé àdánilẹ́kọ̀ọ́ fún oṣù mẹ́ta oṣù mẹ́fà àti ọdún kan fún diplomat lo àǹfààní yìí lónìí láti pàdé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí a ní ní iléeṣẹ́ wa àti àyíká tó kójú òṣùwọ̀n ẹ kàn sí www.refacademy.org láti mọ̀ nípa wa síwájú sí ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight one zero six six eight five one zero zero Rare Earth Film and Art Academy fi ẹ̀bùn rẹ hàn lónìí kí o sì mú àlá rẹ ṣẹ. olóyè ṣé òsì tí kábíyèsí ò fi wá. kò sí nǹkan kan ó kàn wù kí n wá sojú rẹ̀ náà ni. Ah, yẹn ni pé kò ṣe pọ́ lálejò. ilé ń bàbá wà bàbá òre bi gan. ah ah ah ah kò burú hmm, máa bá wọn sọ̀rọ̀ àmọ́ ju gbogbo ẹ̀ lọ ohun tó kú ni ẹ wá sọ òun náà lè kó wá wí. sórí lóòótọ́ ohun tí baba fọ̀ sí mi lẹ́nu òun náà mo wá fọ̀ hàn yín àmọ́ síbẹ̀síbẹ̀ ó ṣe pàtàkì kábíyèsí náà kí wọ́n dá sọ̀rọ̀ yìí kí wọ́n fẹnu ara wọn sọ jáde. kọ́ fojú rí wọn. Hmm. Hmm. ọ̀tọ̀ lè sọ má bá wọn sọ̀rọ̀. Ah, wo kó yá bá wọn sọ̀rọ̀ ni o ó ní láti bá wọn sọ̀rọ̀ dáadáa so mọ̀ wípé hmm, n tí wọ́n bá sọ. So, jáde lẹ́nu ó yàtọ̀ sí tán fi hàn wá o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tó yẹ ọ bẹ́ẹ̀ni mo wá bẹ̀ ọ́ sọ mọ̀ pé ààbọ̀ ọ̀rọ̀ báyìí la máa ń sọ fọ́mọlúàbí bó bá dénú ẹ̀ ó yẹ kó dòdì dì í. olóyè ah, ẹ má túbọ̀ gègé ẹyin. mo sì mọ̀ pé nínú ẹ tọ́gbọ́n làpárò rẹ wà o. olóyè ẹ ṣe o dọ̀wọ́ rẹ o. ọlọ́wà kan àmọ̀ sí mi ti lọ. <laughs> ẹ ṣe o ah, olóyè hmm. lólú. Ah, you look good. Thank you. And by the way, that was a wonderful speech you gave mm. there. The one long talk been in baby. Èmi. Mm. Tó gbé. Mm. Mm-hmm. Ah, kò dé jẹ I'm just pulling your leg. Africa, yeah, yá dé bẹ̀. Kábíyèsí òde wa and I was looking forward to seeing him. Uh, ah, oh, never fi ṣe bínú hmm. Mm. He had some urgent businesses to attend to. Mashimi ṣe mi gbọ́. Mm-hmm ọ̀rọ̀ ẹ̀ náà kà kábíyèsí lára mm, this is equally important ó yẹ kó yẹ. kò yé mi àbọ̀ṣe bínú sí mi. bínú kẹ́ ẹ̀ ah, ah. kábíyèsí ò ń díyàn sínú. Ọlọ́run. You know, I've been thinking. No, sure, no. I know what. You know, I've been thinking about about that Mm -hmm. kí ni kábíyèsí kí lè sọ yìí ọ̀rọ̀ yín ló ń jẹ lẹ́nu ó fẹ́ béèrè yín pàdé ó béèrè yín o. kí ni wọ́n wá sọ fún mi. mo kọ sọ fún mi pé ọ̀nà ló pọ̀ fún yín pé bízì. kí ló wọ̀ kí ló wọ̀ aṣọ wo ló wọ̀. nothing out of the usual. She was just sad on herself. Okay. Mm. Wow. <laughs> mm. Oh, my fine going here. Eh? Ṣé o gbọ́ nǹkan tí mo sọ? Ẹ eh, mo gbọ́, mo kò fẹ́ mọ̀ bí àyín lẹ sọ̀rọ̀ yẹn ni. Ah, ah. Ẹ bá bínú kábíyèsí o. Ah, eh, tó bá jẹ́ wípé ẹ̀yin fẹ́ mọ̀ yẹn ni, ẹ bá ti yọjú síbẹ̀. <laughs> A mo fẹ́ mo kàn try láti you know mọ àwọn nǹkan tó ṣẹlẹ̀ ni. Ah. Eh. so báwo ni gbogbo event yẹn ṣe wá lọ. talking about the event it was quite an amazing one. All right. Um, also gave a wonderful opening speech. I trust him <laughs> and then afterwards, uh, Lulu was there to give us an insight into uh, the future plans of uh, the whole engagement? Uh, well, in general, it was quite an amazing one, an impressive event it was. And um, so, um, in general, Kabiesi, Kabiesi, Kabiesi. Mo oh, gbọ́ ẹ̀. Uh-huh. Said generally, have you? Generally. So it was generally a good event. All right, all right. You must be quite tired from your journey. Quite tired is an understatement, Kabir. All right. <sighs> I wish I can <laughs> get some rest. I think you should actually. Sure. You'll be fine. Uh, thank you. You're welcome. Yeah. <sighs> All right. Oh. Ó pẹ́ yín lè ní. Ìwọ náà sọ bẹ́ẹ̀. Ọba ló fẹ́ fẹ́jọ́ pa mi. Ti rẹ̀ mi kan. Kí ni? Nǹkan rí mọ́. Ta ni ẹ? Ọba fẹ́ rí yín nísàlẹ̀. mo ń bọ̀. ok sir. kábíyèsí fẹ́ rí mi sálẹ̀. ṣebí kò pẹ́ tẹ̀sẹ̀ dé látọ̀dọ̀ bá a sọ. ìwọ náà rí bẹ́ẹ̀ ṣáà ní sùúrù ìwọ náà fi ti ara ẹ̀gbọ́n mo ń bọ̀. Ah, ah, ah. kábíyèsí hmm? ṣé kò sí. kò sí kò sí mo kàn wá gbé ẹ lé ni mo fẹ́ ká jọ débi kan. ibo. ọ̀dọ̀ lolú. ọ̀dọ̀ lolú bíi báwo. láti àárọ̀ báyìí lọkàn mi ti ń fà sí in fact mo fẹ́ sùn nísìn mi ò rọrùn sùn kó tó ṣẹlẹ̀ ní ọkàn mi kàn fà sí. kábíyèsí hmm? tí ò bá ń ṣe wípé mo mọmọ yẹn dáadáa mi bá ní wípé ó ti fún yín ní nǹkan o <laughs> kò ń ṣòro ẹ̀ ní kábíyèsí. Ah! oyè níyì <laughs> eh, ká gbà pé ó fún mi ní nǹkan jẹ ṣá ó fún mi nífẹ̀ẹ́ jẹ ṣáàjì á lọ ká lè tètè dé padà kí ló ṣẹlẹ̀. àwọn ẹ̀ṣọ́ yóò tẹ àwọn ẹ̀ṣọ́ yóò. mi ì lè máa mú ẹ̀ṣọ́ káàkiri nínú táyìn bí atẹ́rẹ́ kò fẹ́. ẹ ṣáà fún mi kọ́kọ́rọ́ ẹ kò bójú mu kó jẹ́ pé ilẹ̀ máa wà ẹ fún mi kọ́kọ́rọ́. ṣé bẹ́ẹ̀ mo gbé débi. ẹ fún mi kọ́kọ́rọ́ kábíyèsí ẹ̀yẹ wọn ni mọ́tò. Oh ini. kábíyèsí akọrin. àbí. kí ló ṣe. o fẹ́ sin kankan i'm just tired akọrin mi. Oh, okay. Are you sure? it's <laughs> quite evident. How come you look for arrest? Yeah, did you know? Um, on a lighter note, I think I'm um, making my final decision on that girl. ọmọ yẹn gangan wọn ni mo fẹ́. Hmm. kábíyèsí kábíyèsí hmm. mi ò bá ní kẹ́ tún ọ̀rọ̀ yìí rò dáadáa o bẹ́ẹ̀ ni èmi rò pé ọmọ yẹn yẹ ní olórí o ẹ ní kí ni mo rí iṣẹ́ ti gbàgbé bó ṣe yẹ̀yẹ́ ní gbangba níjọ́sí kábíyèsí this is not a laughing matter. Ah, oyè ni yìí you're too concerned shouldn't I be? You should, yes, you're my brother, but ọmọ yẹn you should know pé obìnrin ni àwọn obìnrin dẹ̀ ṣe máa ń ṣe nìyẹn lásìkò hmm. hmm. bá tó she will adapt àwọn Yorùbá náà ló sọ wọ́n ní ilé ọkọ ilé ẹ̀kọ́ ni. Mm. àjọ jẹ ní ìkọ̀kọ̀ àjọ mu ní gbangba àjọ ń jẹ gbádùn ayé. imú o máa níka o à ń gbóòórùn ara wa ò jẹ́ agbóòórùn aṣebi. ẹni a ní ó fẹ́ni lójú ata ló fi sẹ́nu èyí a ní ó kí ni léyìí ẹ̀gún ló fi sọ́wọ́ fẹ́ la mọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni ara la mọ̀ a ò mọ̀nú yé o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ onírìkíṣí ọ̀rẹ́ onímọ̀ nọ́fìkì ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ìkà ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o máa lọ. láyé mo sá o mo bẹ̀rù ayé ayé tó tó àkàmọ̀ra. wọ́n á fẹ́ ọ nímú wọ́n á fẹ́ ọ lójú àmọ́ wọn ò fẹ́ ọ dénú. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o máa lọ yé. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ onírìkìṣí ọ̀rẹ́ onímọ̀ nọ́fìkì ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ìkà ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o máa lọ. ọ̀rẹ́ mi bá lu sọ má ṣe bẹ́ẹ̀ nìyàn sọ ìmùlẹ̀ ọ̀rẹ́ ò sí mọ́ kárẹ́ ni bá rìn lóko. dá o kó má fi ṣèbínú ẹni abínibí máa ń dání yé o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ onírìkíṣe ọ̀rẹ́ onímọ̀ nọ́fìkì ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ìkà ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o máa lọ. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ onírìkíṣe ọ̀rẹ́ onímọ̀ nọ́fìkì ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ìkà ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o máa lọ. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ onírìkíṣí ọ̀rẹ́ onímọ̀ nọ́fìkì ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ìkà ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o máa lọ. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ yóò yí. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ onírìkíṣí ọ̀rẹ́ onímọ̀ nọ́fìkì ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ìkà ọ̀rẹ́.